admission admission admission. bismillahirrahmanirrahim. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ẹ̀kọ́ làgbà ìmọ̀ ló láyé ní darussalafiya school ìbàdàn nàìjíríà fi ń pè wá láti wá forúkọ àwọn ọmọ wa sílẹ̀ fún ẹ̀kọ́ kéwú àti ìwé tí a mọ̀ sí kéwúkéwé ní abala ẹ̀kọ́ kéwú ìtìdà iyá ìdàdíyá àti sànàwíyà monday to thursday ní full time láti aago mẹ́ta àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ part time ní saturday àti sunday láti aago mẹ́jọ àárọ̀ sí aago kan mẹ́ta sí mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ lọ́jọ́ sátidé àti sunday ní quran memorization ìyẹn tààfíì tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà ni ètò ẹ̀kọ́ yìí wà fún bójẹ́dé tàbí boarding ètò ti wà fún ní abala ti western education àní crèche nursery primary àti secondary classes darussalafiya school ìbàdàn nàìjíríà wà ní nọ́mbà aa seventy two àwòwò apẹtẹ muslim ìbàdàn àti jigan off akanran road ọ̀nà àrà ìbàdàn lábẹ́ ìdásílẹ̀ sheikh rasheed bun mustapha asala sàràfí àbú ìbejì ẹ sì lè kàn sí wọn lórí mustapha rasheed eighteen eighteen at gmail dot com tàbí kẹ́ẹ̀pè zero eight one one zero six three nine three six six àti zero eight zero five four five six zero five four seven fún ọjọ́ ọ̀la tó péye darussalafiya school ìbàdàn nàìjíríà tó jẹ́ kéwúkéwé olùyẹ̀ká máa lọ. إنه من يهده الله فلا مضل له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 فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته àfi ọpẹ́ àti ẹ̀yìn àfi fún Allah subhanahu wa ta'ala ọba tí òun náà ni ọba tó yẹ pé qaddara fahada òun ló pé bùbù ó pé bùbù kádàrá ẹni kálukú gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan fahada ó dẹ̀ fi ẹni kálukú mọ̀nà lọ síbi tí kádàrá rẹ̀ ó ti ṣẹ lẹ́yìn ìgbà tó ti prógámù kádàrá ẹni kálukú lẹ̀ nǹkan báyìí ni ó ṣẹlẹ̀ sí lágbájá nǹkan báyìí ni ó ṣẹlẹ̀ sí làkàṣègbè báyìí lọ́rọ̀ rẹ̀ ó ṣe rí ńgbà báyìí báyìí lọ́rọ̀ rẹ̀ ó ṣe dà ńgbà báyìí gbogbo ẹ̀ ọ̀dàrọ̀ al-maqadira kullaha gbogbo àwọn nǹkan yìí ni Allah ti ṣètò kalẹ̀ lẹ́yìn ìgbà yẹn ó wá fi ẹ̀dá kọ̀ọ̀kan mọ̀nà lọ sí ibi kádàrá yóò ti ṣẹ à ń bẹ nínú àánú rẹ̀ kó dàrú kó jọ ọ́ kó má jẹ́ kí àkọọ́lẹ̀ burúkú kókò lórí ẹnìkọ̀ọ̀kan wa. àlékún ìkà àdìgbò kó máa bá níbi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀yin tó gbé àlọ́ sọ fún nípa ipe kó máa pèpè sójú ọ̀nà ẹ̀sìn yìí bil ilmi wal basira pẹ̀lú ìmọ̀ àmàdájú ó dẹ̀ kéde fún ànábì pé kó máa sọ̀rọ̀ lọ́dọ̀ òun pé wàkúrú rabbi zidni ilma wàkúrú rabbi zidni ilma ìwọ ànábì máa tọrọ lọ́dọ̀ èmi olúwa rẹ pé kí n máa ṣe àlékún ìmọ̀ rẹ kálọ̀ kójọ ìmọ̀ alálùbáríkà tí ó wúlò fún aláyàtà kìámà kó gbogbo ẹ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa àgbàgbé àwọn sọ̀hábàtúl kìrọ̀ àwọn sàbí ànábì táwọn náà dúró ti ànábì gbágbágbá títí tí aláwọ̀ fi kéde fáwọn náà pé òun ti yọ́nú sí wọn à ń bẹ nínú àánú rẹ̀ kó dà kókó jọ̀ ọ́ kó fi àwa náà kó fi lépa bá wọn ó jẹ́ kí ìkẹ́ náà kó dórí ẹnìkọ̀ọ̀kan wa kó kẹ́ wa níkẹta ayé kó kẹ́ wa níkẹtì àlùkìyàmà ní ìbámu sí àlàyé tí mò ń bá lọ lórí kútúbà òun náà ni ìwà ìmà ètò ṣe àǹfààní ètò ẹ̀sùn gbogbo wa lónìí àbí ká sọ pé ọ̀pọ̀lọpọ̀ wa àti gbọ́wọ́ kúrú mbẹ̀ ìmọ̀ ẹ̀sìn ò pàtàkì lórí ẹ̀mí wa máa ìmọ̀ nípa àlámàrí ẹ̀sìn wa kò pàtàkì mọ́ ọ wá jẹ́ kí àìmọ̀ kan pọ̀ táìmọ̀ kan bá dẹ̀ ti pọ̀ nǹkan tí ó ṣẹ́kù ní ṣiṣẹ́ ṣiṣẹ́ àwọn yòówù máa ṣiṣẹ́ nínú ẹ̀sìn wọn à ní mọ̀ láàrin kí ni nǹkan tí Allahu fẹ́ àti kí ni nǹkan tí Allahu fẹ́ tí àìmọ̀ kan bá ti pọ̀ àwọn yòówù ní mọ̀ yàtọ̀ láàrin nǹkan tó lè ba ìsìláàmù jẹ́ àti nǹkan tó lè túṣe aburú ńláńlá ni àìmọ̀kan òun ló máa ń dálẹ̀ láwùjọ àwa tá a jẹ́ mùsùlùmí ọ̀ràn yẹn ni fún wa torí pé ìmọ̀ wíwá ìmọ̀ ó pín sọ́nà méjì nínú ṣẹ̀ríà wíwá ìmọ̀ ó pín sọ́nà méjì a ní ìmọ̀ tó yẹ pé tọ́lùdù àìmọ̀ ọ̀ràn yẹn ló jẹ́ lórí ẹnìkọ̀ọ̀kan wa àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin àtàrúgbó àtomidan ẹnì kọ̀ọ̀kan ló gbọ́dọ̀ ma àwọn ìmọ̀ yẹn fún ara rẹ̀ kìí ṣe ìmọ̀ta máa ń fìtì sọ́dọ̀ àwọn àfa kìí ṣe ìmọ̀ta máa ń fìtì sọ́dọ̀ àwọn onímọ̀ rárá ìmọ̀ tó gbé èmi gbọ́dọ̀ mọ̀ náà gbọ́dọ̀ mọ̀ kò ní í ṣe pẹ̀lú pé mo jáfa àbí mi jáfa ìyẹn òun ni àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìmọ̀ sẹ́ a lè fìtì sọ́dọ̀ àwọn onímọ̀ táwọn onímọ̀ bá ti mọ̀ á àwa tá a bá mà kò sí problem ẹnu pé tí ìkànnì bá kàn ṣẹlẹ̀ sí wa á bè lọ́wọ́ àwọn onímọ̀ pé ẹ dákun ẹ jọ kí ni ìdájọ́ nǹkan báyìí kí ni ìdájọ́ nǹkan báyìí báwo láti ṣe lè á béèrè lọ́wọ́ wọn á gbọ́dọ̀ fà ìmọ̀kan ṣe o á béèrè lọ́dọ̀ àwọn onímọ̀. àlọ́ ní fasalu ahla dhikr in kuntum la ta'lamun. ẹ bi àwọn onímọ̀ léèrè àwọn nǹkan tẹ́yìn ò bá mà nìsín. ìmọ̀ tó jẹ́ ìmọ̀ ọ̀ràn yẹn lórí ẹnì kọ̀ọ̀kan yìí àwọn ìmọ̀ yìí láyé sàkéèmù ìsìlámù lèmọ́rù ìlàdì ìsìlámù ọmọ ìdéèyàn àti àlùjọ̀nù kò lè dúró déédéé àtà gan láyé síhù ìmọ̀n ìlàdì ìmọ̀nì yìí gan ò lè dúró àyàfi kéèyàn mọ àwọn ìmọ̀ yẹn ní ìmọ̀ tó jẹ́ ti fọ́dọ̀ àyè ìmọ̀ ẹnì kọ̀ọ̀kan àlè ìlmù bìlá nípa lọ́wọ́ wa ee eh, eléyìí dá wa lálẹ́ lónìí àwọn èèyàn mi nípa lọ́ọ̀ wọn àmọ́ ẹni tí ń jẹ́ bẹ́ẹ̀ wọn àmọ́ báwo ló ti jẹ́ wọn àmọ́ kí ni ìṣesí rẹ̀ ó bí wàhálà kalẹ̀ ó sọ àwọn èèyàn délẹ́bọ̀rẹ́gẹ́dẹ́ fa ó sọ àwọn èèyàn tó ní bídíà ẹ mọ̀ gbá ah, òun ti pé forty years òun ò sí kọ́lé òun ò sí ralẹ̀ a ah, ayé ni wọ́n ti rógun òun ni wọ́n ti rógun òun ni wọ́n ti dọwọ́ bo ògùn òun ni wọ́n ti kó oúnjẹ yẹn láyé àwọn ta ni torí bẹ́ẹ̀ ni yìí وما حوال الله سبحانه وتعالى وأعماله وما إن شاء الله هو الله سبحانه وتعالى lẹ́gbẹ́ Allah subhanahu wa ta'ala tó bá yẹ kó mọ bó ti máa ń ṣiṣẹ́ rẹ̀ ní irú ẹni yóò ní sọ́dún gaba ẹ̀. sọlọ́ jẹ́ pé àìmọ̀ kan ó lágbára gan. ìyẹn ó mọ̀ nípa Allah subhanahu wa ta'ala ìyẹn ó mọ̀ nípa gbogbo usulu iman àwọn ìpìlẹ̀ imani àmọ̀ wọn wà arkanu iman àwọn orígun imani a mọ̀ ní odidi àti ní ìfọ́síwẹ́wẹ́ ọ̀ràn yẹn ọ̀rọ̀ bí mo jáfa mi jáfa kọ́ ojáfa o ojáfa o yẹn ò tiẹ̀ ní ṣe yẹn ni o gbọ́dọ̀ wá o gbọ́dọ̀ mọ̀ tó o bá ti mọ̀ kò Islam rẹ máa ní kò sí bó ti ṣe tó àwọn nǹkan yìí a gbọ́dọ̀ mọ̀ wọn a ya al wa uluhiyatihi wa asma'ihi wa sifatihi àmà nípa báwo làláwo ṣe máa ń ṣiṣẹ́ nípa rògbòbíyà rẹ̀ nípa dídá wa báwo ló ṣe ń pàṣẹ báwo ló ṣe ń ṣèjẹ̀mú báwo ló ṣe ń tọ́jú ẹ̀dá àmà àwọn nǹkan yẹn a ò ní lọ máa fi nǹkan kí nǹkan kì sọ́dọ̀ àlọ́wù òun làwọn èèyàn ọmọ tó jẹ́ ẹlòmíì fẹ́ ṣe ìnáwó wèrè tó fẹ́ ṣe ó dẹ̀ lọ òjò dẹ̀ sù dẹ̀ lọ mú òjò torí pé kò mọ ìṣesí àlọ́wù kò mọ nípa rògbòbíyà rẹ̀ tọ́yẹ́ kó bá mọ̀ nípa gbogbo rẹ̀ ni o kò ní sínú ìgbàgbọ́ rẹ̀ pé kóun lọ mú òjò kò ó yóò mọ̀ pé iṣẹ́ yẹn nùzúlù mọ́tọ̀ àwọn ìzálù mọ́tọ̀ kárọ̀ òjò láti sánmọ̀ wálẹ̀ yóò mọ̀ pé kò sí ẹnìkankan tó ń gbọ́dọ̀ fi iṣẹ́ yẹn tì àyàfi ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala nìkan oníbìtì sọ́dọ̀ ẹlòmíì pé bàbá wa bá mú òjò iṣẹ́ bọ́ pẹ̀lú àlọ́ òlélẹ́yìn èyí tó sàkóbá fún yóò mọ̀ nípa uluhiyyatullah subhanahu wa ta'ala ta ló yẹ ká máa sìn ta ló yẹ ká máa gbé ọpẹ́ fún ẹ nírú ẹni bẹ́ẹ̀ kí a lọ wá jogún ọmọ fún kó wá lọ máa dúpẹ́ fún òòṣà àbí kó máa dúpẹ́ fún omi àbí kó máa dúpẹ́ fún Ọbàtálá àbí kó máa dúpẹ́ fún Ọ̀rúnmìlà ẹ nírí torí pé ibi dẹ́ni yẹn ti fẹ́ẹ̀lì ni pé kò mọ̀ nípa uluhiyyatullah subhanahu wa ta'ala kò mọ̀ ẹgbẹ́ Allah nìkan là á máa jọ́sìn fún àìjọ́sìn fẹ́ lómi. àmọ̀ nípa asma'ullahi àwọn orúkọ alọ́hùn àwọn ìròyìn alọ́hùn a mọ̀ nípa rẹ̀ ní ìmà lódidi àti ìmà ní ìfọ̀síwẹ́wẹ́ ọ̀rọ̀ ní ọ̀rọ̀ mojú àfa mojú àfa àkọ́ tó o bá ti mọ̀ bẹ́ẹ̀ bá wo ìsìlámù ẹ̀yìn ó rí yóò ní gbogbo ẹ̀ sí ẹ̀ ń bá mọ̀ nípa àwọn orúkọ àwọn ìròyìn fi èyíkéyìí ẹ̀ ní máa fi wí ó máa pe àlọ́ òní ọlọ́wọ́ gbọgbọrọ bí aṣọ ó ń fi ọwọ́ aṣọ fi ń wí ọwọ́ àlọ́ o sẹ́ni pé àìmọ̀ nípa orúkọ àlọ́ àti ìròyìn àlọ́ kó wa nígbà tí ó bá máa ń pa ìròyìn àlọ́ yóò máa fi àwọn ìròyìn ẹ̀dá yóò máa fi ìròyìn adẹ́dá ìwọlé a gbogbo nǹkan tó ìròyìn ó dá dúró lọ́tọ̀ kò jọ ti ẹ̀dá kankan ti ẹ̀dá náà kò jọ ti ثبت عن النبي صلى الله عليه وآله وسلم أنه كان يدعو بهذا الدعاء قولي له لا النبي محمد صلى الله عليه وسلم ipe anabi máa ń ṣe àdúrà tí mo fẹ́ ṣe yìí tó ti yẹ kí gbogbo aná máa ṣe ó yẹ ká ní ìkísà bí àdàdùà káwa náà máa ṣe àdúrà yìí torí pé àǹfààní ńláńlá àdúrà mẹ́ta náà ló kó sínú àǹfààní ńláńlá dẹ̀ wà ń bẹ̀ gan. ànábì ó sọ ipe àdàhùn náà inni as'aluka ilman nafi'a wa rizqan tayyiba wa 'amalan mutaqabbala Ànábì máa ń ṣe àdúrà yẹn lóòrèkóòrè ẹ yẹ kí gbogbo mùsùlùmí náà máa ṣe àdúrà tó le tó ní agbára gan ni ó ti dọ àmọ́ tó ń toló yẹn Ànábì ó sọ pé Allahumma tẹlifà Ànábì ti bẹ̀rẹ̀ báyẹn yàní ya Allah wà Allah tẹlifà ti bẹ̀rẹ̀ tí wọ́n bá fẹ́ ṣàdúrà tiẹ̀ látara ìmọ̀ tí ń bọ̀ àìmọ̀ kan tó mọ̀ bí wọ́n ti máa bẹ̀rẹ̀ dákun ajé tí ara jẹ jẹun ẹ̀rí sẹ́wà ẹ̀wà ìrànkan báwọn ó ń pe ajé subhanallah mùsùlùmí ni lóòótọ́ ó ń kírun lóòótọ́ ó ń gbàwẹ̀ bọ̀ ó ti ní problem níbi àwọn nǹkan tó yẹ kó mọ̀ tí ó mọ̀ náà sẹ́mi ni màá máa ṣàdúrà ní ìsìnkú àwọn sọ pé ọlọ́run jẹ́ ra ajé ìjọ jẹ́ ń rí ọ nílò kí ló kẹ́mi àtàjé papọ̀ ajé ẹ̀dá ni nínú ẹ̀dá Allah subhanahu wa ẹ̀dá ni náà ẹ̀dá ni bíi tèmi náà ni ẹ̀dá ni ajé kò ní onímọ̀bí sọ pé bá ti ní problem níbi àwọn nǹkan mo kà síwájú yẹn ẹ lọ ṣàkíyèsí ìsìláàmù ẹni yẹn ẹ rí i pé ó máa kò sí ọgbọ́n tó lè ga sí i torí pé ìmọ̀ ẹ nìkan ni tó gbọ́dọ̀ mọ̀ ẹ̀ ń gbọ́ mùsùlùmí ni kìí so nípa o mùsùlùmí tájọ́ ń kírun ń yọ zàká nígbàtí ó bá ṣàdúrà wọ́n ṣàdúrà náà nìyẹn o àbùdíńtò lókun àbùdíńtò lọ́sà ẹ̀yìn tẹ́jọ́ bá rìn lójú ọ̀nà kìí ṣe pẹ̀tọ́ ká bá kí ni tiẹ̀ pẹ̀lú gbogbo ẹ wà níbi ti bẹ̀rẹ̀ àdúrà tiẹ̀ ó ní yá Allah àlọ́ọ̀ ló pè ẹlòmínú abẹ́ sàdúrà náà kò tẹ̀ ní dáìrẹ́tì sí àlọ́ gan ìwọ ọmọ yẹn wọ́n lu alùbáríkà bí pé òun ló ń pín alùbáríkà yẹn wọ́n lu alùbáríkà ìwọ ọmọ yẹn láà àlọ́ọ̀ lẹ́ pè sí nǹkan yẹn àdúrà rẹ fẹ́ ṣe àlọ́ọ̀ jẹ́ kó ní alùbáríkà ẹ̀hẹ́n kò sí àdúrà níbi tẹ́ lè rí láyé àti gbogbo àdúrà tó wà nù Kùránì ẹ lọ wo bí wọ́n ti máa ń bẹ̀rẹ̀ rẹ̀ lọ́ọ́ alahumma lẹ́ẹ̀rí ya allah lẹ́ẹ̀rí ẹni àdúrà tẹ bá rí bí wọ́n ṣe bẹ̀rẹ̀ rẹ̀ nìyẹn kò bá jẹnu quran kò bá jẹnu hadith anabi lẹ́jẹ̀rẹ̀ òsì gbogbo àwọn àdúrà gbọ́dọ̀gbọ́dọ̀ tá a máa ń ṣe àyèmọ̀kan náà ló fà á àyèmọ̀kan ni dákun sànú sànú kìnnìkan kìnnìkan o ọjà yìí tú lọ́jà èyí tó kìnnìkan o tàbá ti mọ́wọ́ yẹnu ẹ máa ń padà ní ojú ẹ̀mí mi ó gún o táwọ́ bá ti ń lo ẹnu irọ́ ló ń pa kì í ti gbà lọ́wọ́ máa ń lo ẹnu àìmọye ìgbà tó lọ ẹnu tí ò ní padà mọ́ àìmọye ìgbà tí ọwọ́ padà tí ò ní lọ sẹ́nu mọ́tò yóò bọ́ sáàkì àmà ó parọ́ ni èsì nǹkan tí ń jẹ báyìí àìrọ́mọlẹ́yìn ìjò gbogbo àwọn ìjò táwa ń rí ẹ̀ ń kọ́ sẹ́nì kankan ló bí wọn tó kàn fún ẹ̀ wà là àwọn kan tí ò ní tùmà kò dẹ̀ fi ń ṣàdúrà kó láti ní rọ́mọlẹ́yìn ìjò kí ló kàn wá àti ìjò papọ̀ dákun ṣàánú mi ṣàánú mi o ẹbí tọ́ka bá jókòó sí ni ti jẹun tí wọn náà fi alọ́ jókòó torí pé ó mẹ̀sìn báwo ni kádàrá ìwà ọ̀ka ti papọ̀ ọ̀ka ń gbégbèsè ayé tiẹ̀ lọ́tọ̀ bá lọ ti da ìwọ ń gbégbèsè ayé tiẹ̀ lọ́tọ̀ káwa máa tàjáwó wálà káàkiri ká máa rìn káàkiri ni àlọ́ òsè fáwa ibẹ̀ láti máa rí jẹun èyí ti ká jókòó sójú kan náà ọ̀ka ń tiẹ̀ ẹ̀dá tá lọ dání ọ̀gọ́ jókòó sójú kan máa rí jẹun tiẹ̀ ẹtí sẹ́wà ìwọ olúwa mi mò ń tọrọ lọ́dọ̀ rẹ jogún ìmọ̀ tó lá tó ní àǹfààní fún mi ìmọ̀ tó sàǹfààní kí ni túmọ̀ ẹ̀ àlẹ́ ìlmù náà fẹ́ wà lẹ́ ìlmù lẹ́dí bá aṣọ kọ́lì wà lẹ́ ìsà sáni fáfọ̀t ó ní ìmọ̀ tó wá látinú ọkàn kì í ṣe ìtí lórí ahọ́n lásán ẹni tí ìmọ̀ rẹ̀ bá ń jáde lórí ahọ́n lásán tí kò jókòó sínú ọkàn rẹ̀ ẹ ti rí àkọ́kọ́ ni pé kò ní sí àlùbáríkà níbi ìmọ̀ yẹn náà ẹlẹ́ẹ̀kejì ni pé kò ní sí ìmọ̀lẹ̀ ńlẹ̀ àwọn èèyàn ó máa gbọ́ ni wọ́n máa fi rẹ́rìn-ín wọn ní sàǹfààní pa ẹ̀ ẹlòmíì ti ń gbọ́ wá sí ní ìsìlátọ̀dún gbọ́n ṣùgbọ́n ta ló ń gbọ́ ẹni tó ń gbọ́ yẹn kò sí ìmọ̀lẹ̀ kankan níbi wá pàákà máa gbọ́ náà ni gbogbo tí ìwé nǹkan wá tá ò ní ìdíkàtà tó rí lò mẹ́ torí pé ìmọ̀ yẹn ò bá ìmọ̀lẹ̀ jáde ìmọ̀lẹ̀ yẹn ló máa penetrate wọn náà kan tiẹ̀ torí pé ó ń jáde látara náà kan tiẹ̀ náà ni. so that is why pé àlẹ́ ìlmù náà fẹ́ ìmọ̀ táwọn ibi ń ni ìmọ̀ tó ṣàǹfààní òun náà ni ìmọ̀ tó yẹ pé kí ni o ó láti inú ọkàn ní ti ń jáde wá kì í sórí lásán kì í lásán mélòó mélòó àbájáde lọ pé ẹ má ṣe zìnà tó ẹ kó nǹkan ọ̀gá onízìnà ni ẹ rí i pé ìmọ̀ yẹn ń ṣe kò sàǹfààní torí pé ó kàn jáde lórí ahọ́n ẹ̀ lásán yẹn tó ẹ kó ń wá láti inú ọkàn rẹ̀ ní ẹ̀ ní gbóhùn náà bí zìnà mélòó mélòó àbájáde lọ pé ẹ má parọ́ tó ẹ kó nǹkan àgbákò onírọ́ ni torí pé ẹnu lásán ló fi ń sọ òye tó kó wá láti inú ọkàn ibi wà lọ ìní àtàlùkà ìmọ̀ náà fi á ìwọ olúwa mi o mò ń tọrọ lọ́dọ̀ rẹ dogun ìmọ̀ tó wúlò fún mi. ànábì tẹ̀síwájú ó ní wà rìsíkọ̀ ńtọ́ yìíra tún dogun àrísìkì tó jẹ́ halali fún mi láhìláhìlọ́lá ọ̀hún ìdọ̀tún. mélòó mélòó èèyàn tó ń tọrọ àrísìkì halali nǹkan. ó dàbò tí ń bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ rí iṣẹ́ àrọ́mù ló ń ṣe ìwọ ọ̀gbẹ́ni yìí káwọn tó tẹ̀síwájú ọ̀gbẹ́ni wa iṣẹ́ tó ń ṣe ìbá bàbá ẹni ló bá kó owó méjì jáde ètò ẹ̀rọ ti dé ọ́nà ẹ̀nà àbí ti hàn ló kó jáde méjì ọwọ́ ni kí n mú èyí tó jẹ́ halal wá kí n mú èyí tó jẹ́ haramu àmì àgbákò ní náà ó lé ní ẹ̀dá ó ní bó láti mọ̀ yàtọ̀ ni halal ilé èwo ni haram ẹ̀wọ̀n kaba irú ìmọ̀ ilé yóò tẹ́lẹ̀ ò bá lè ṣe yàtọ̀ láàrin owó àrọ́mù àti ètò jẹ́ aláàlì méjèèjì ọba tó ní owó nìkan ó ṣe yàtọ̀ rẹ̀ ìwọ náà tó rówó ó mọ̀ bí tó ṣe rí rísọ̀n tó yìrà àrísìkì ìjẹ́ ẹmu tó jẹ́ ti halal òun ni mùsùlùmí gbọ́dọ̀ máa tọrọ tẹ́yìn bá ní owó bí ọ̀pẹ rẹ̀ tó bá jẹ́ àrọ́mù ni yóò jẹ́ ìyàlá yé lọ́jẹ́ láti àmà ibo ló ti rí owó yẹn ibo ló ná sí kí ló fi ṣe yóò dáhùn rẹ̀ yóò dáhùn rẹ̀ oṣù kan níbi sọ pé tó bá yá tó bá di òpin ayé àwọn èèyàn láàbì bàlù wọn à ní wọ́rì má ibo náà ti ń rówó má ètò sẹ́kù ni pé tàṣà rówó ẹgbẹ́ náà ló pọ̀ jù láyé lónìí Israẹli kò bá máa ṣe zìnà ó fi máa rówó ó ti dògbò bámílì kò bá máa ṣe fọ́ wọn náà ó fi kọ́ òtẹ́ẹ̀lì ó ti dògbò bámílì kò bá máa gbájú ẹ̀ ó fi kọ́ bí ilé epo ó ti dògbò fámìlì náà nù àwọn èèyàn wọ́ọ̀rì ìmọ̀ ti ń rówó kò ṣiṣẹ́ tó jẹ́ haram kò sí ìgbàdókò àwọn èèyàn máa sókè àti dolówó ti parí kò bá jẹ́ pé ibi tán fi sí ó ti gbá gbogbo kọ́ńtìnì yẹn ó ti gbá wọn gbẹ tán ó ti kó gbogbo owó yẹn sápò tiẹ̀ sókè àti dolówó ó ti parí kódà àwọn yóò tún máa bá mọ̀ràn pé màá ṣe owó yẹn fi dé nǹkan mọ́lẹ̀ ni o kó fi ọwọ́ àrọ́ dé nǹkan mọ́lẹ̀ àníbi ó tẹ̀síwájú àdébí ni wà á mẹ́lá mọ̀tàkọ́ gbàlà dákùnjọ́ dogun iṣẹ́ tí màá máa ṣe nínú ẹ̀sìn tí ó gbà èyí tó gbà wọlé oníkó dogun fún rẹ̀ torí pé iṣẹ́ tá à ń ṣe pẹ́sọ́nà méjì àlẹ́ àmọ́lù mọ́kúbúlà wọlé àmọ́lù mọ́kúdúdà ètí àlọ́wọ́ máa gbà àti ètí ó dànù tí ò ní gbà lọ́wọ́ wa iṣẹ́ wo la máa tọrọ òun náà iṣẹ́ jẹ́ pé Allah subhanahu yóò gbà lọ́wọ́ wa òun náà gbogbo iṣẹ́ tá a bá ń ṣe nítorí ti Allah gbogbo iṣẹ́ tàbá ń ṣe láti ìtẹ̀lé ìlànà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun làlá ò máa lọ́wọ́ wa. tó ń torí náà wá dájẹ́ mùsùlùmí ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa á wá ìmọ̀ ẹ̀sìn wa kálíbà ṣe ẹ̀sìn ètò dúró déédéé èyí tí àlọ́ òfin rán ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. àbí aláwọ̀ kó jọ àti àrísìkí àhàlàyé àti ìmọ̀ tó sàǹfààní àti iṣẹ́ tí aláwọ̀ gbà kálákójọ kó pèsè ẹ̀fẹ́ nìkọ̀ọ̀kan wa kó má da àwọn iṣẹ́ wa kó má dàlú wa láyà má ṣe wá ní aláìní nínú ìṣẹ̀mí ayé wa jẹ́ kí ìmọ̀tàbá nínà jẹ́ kó wúlò fún aláyé àti ní ìjọ ìgbéyàwó ìṣèyàmà aláàbùmọ̀ àmì. Thank you. الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلوات الله وسلامه عليه وعلى كل من سلك مسلكه إلى يوم الخروج أما بعد نيت سواجني níbi khutbah ẹlẹ́ẹ̀kejì ìmọ̀ tàbẹ́ wá nú ẹ̀sìn ó pín sọ́nà méjì bẹ́ẹ̀ mo ti sọ níbi kúndùbà alákọ̀ọ́kọ́ èyí tó jẹ́ àwọn ìmọ̀ tó yẹ pé fọ́ọ̀dù àyè ẹnì ọ̀ràn yẹn ló jẹ́ fún ẹnì kọ̀ọ̀kan kò sí ẹni tó bọ́ mẹ́ èyí sọ̀rọ̀ pé mo jẹ́ àfa èyí sọ̀rọ̀ pé mi jẹ́ àfa èyí sọ̀rọ̀ pé mo jẹ́lẹ̀ à èyí sọ̀rọ̀ pé mi jẹ́lẹ̀ à èyí sọ̀rọ̀ pé mo jágbà èyí sọ̀rọ̀ pé mo jẹ́ ọmọdé èyí sọ̀rọ̀ pé mo jọ́kọ èyí sọ̀rọ̀ pé mo jẹ́yàwó ọ̀ràn yẹn ni fún ẹnìbọ̀dì láti mọ̀ ìmánì ènìyàn ò lè dúró lẹ́yìn ò bá mà á ìsìláàmù ènìyàn ò lè dúró òun náà ni mo ti ṣàlàyé ibi kúndùn alákọ̀ọ́kọ́ ẹ̀. ìmọ̀ ẹlẹ́ẹ̀kejì onífọ́dún kìfàyà ìmọ̀ tó yẹ pé táwọn bá ti mà táwọn ò bá tiẹ̀ mà á ó sì ń gángan ìjọ táwọn kan yẹn nígbà táwọn ò tó pàṣẹ àwọn onímọ̀ lọ ni àwọn lọ bí wọ́n léèrè pé kí ni ìdájọ́ orú nǹkan báyìí pẹ̀lú ẹ̀rí àti àlàyé ìyẹn ló fà á tó fi jẹ́ pé inú ọ̀rọ̀ tí a nílò Muhammad sallallahu alaihi wasallam tó sọ nínú hadith muttafaqun alayhi rawahu al-imam al-bukhari wal-imam muslim alayhima rahmatullah imam muslim àti imam bukhari wọ́n gba hadith yìí wá hadith anas bin malik radiyallahu anhu wa abdul anasi sàbí àníbi wa Muhammad yẹn tàbí ìwà ń sọ fáwọn tàbí ẹgbẹ́ rẹ̀ ńjọ́ kan yìí pé law hadithannakum hadithan sami'tuhu min rasulillahi sallallahu alayhi wa alihi wa sallam la yuhaddithukum bihi ahadun ghayri wọ́n láti níbi sọ pé inna min ashrati sa'a ó ní Anas bin Malik ó ní law hadithannakum hadithan màá sọ hadith kan fún yín sìn ní anas sábẹ́ ni ó ní hadith tó ń fẹ́ sọ fún yín tó ń fẹ́ sọ fún yín ọ̀rọ̀ tó ń fẹ́ sọ fún yín sami'tuhu min rasulillah <clears throat> sallallahu alaihi wa sallam ó ní ọ̀rọ̀ tó ń fẹ́ sọ fún yín kò ń gbọ́ direct látẹnu ànábì ó ní ọ̀rọ̀ yìí la yuhaddithukum bihi ahadun ghayri kò sí ẹni tó tún lè sọ ọ̀rọ̀ yìí fún yín mọ́ àyàfi èmi náà èmi ni mo gbọ́ lẹ́nu ànábì ìjọ náà lọ́wọ́ kí lọ́rọ̀ náà ó lànà bí sọ pé inna min ashrati sa'a an yurfa al-ilm wa yakthura al-jahl wa yakthura az-zina wa yakthura shurbu al-khamr wa yaqilla ar-rijal wa yakthura an-nisaa hatta yakuna li ó lànà bí sọ pé inna min ashrati sa'a nínú àpẹẹrẹ gbígbé ayé fi ń lọ sópin kò sí ẹnìkankan kò sí ẹnìkankan tó mọ ìgbà tí ilé ayé wà sópin kò sí kò sí ànábì kankan tó mà kò sí àfa kankan tó mà kò sí wòlíì bò alánàbí ò mọ nǹkan ní wòlíì kò wòlíì rẹ ti ń bọ̀ kò sí ẹnìkankan tó mọ ìgbà tí ilé ayé ó kà sẹ́yìn lẹ̀ òjijì ni ó dé kò sí ẹni tó mà ṣùgbọ́n àwọn alamat àwọn amarot àwọn malamihu kan bẹ àwọn àpẹẹrẹ amara alami amara àwọn àpẹẹrẹ yá ayé ti ń kásẹ̀ ńlẹ̀ amari àwọn àpẹẹrẹ yẹn lámari ìjọba yìí bá fẹ́ parẹ́ òjijì ni òjijì ni níjọ́ yẹn òòrùn lọ yọ ànábì ló sọ bẹ́ẹ̀ mi kọ́ o òòrùn lọ yọ níbi títí máa ń wọ̀ yóò lọ wọ̀ níbi títí máa ń yọ ìjọ tí nǹkan yẹn bá ti ṣẹlẹ̀ ayé wa sọ̀tàn àlẹ́ òde ní gba tútú báyìí ní bọ́ọ̀dù máa ń jọ yẹn. alimọ̀ túbà lọ báyìí ẹ̀ ń bá dẹ́sẹ̀ ó túbà lọ sọ́dọ̀ lọ. ìjọ tó rùn báyìí lè yọ lẹ́yìn bíbà ẹ̀ tó lọ wọ̀ ní bíbà ẹ̀ níjọ yẹn gangan àlẹ́ ò kúrò sí gbogbo tútú bá kò sí tútú bá wọn. ọjọ́ tí ò ní agbára ni fáwọn tó bá balayé ń jọ náà lọ. tó a lè mọ ọjọ́ tí ìgbà tí ayé yóò wá sópin ìyẹn ló fà á tó fi jẹ́ pé àwọn kèfèrí àtijọ́ àtàwọn kèfèrí ti sìn wọ́n ń takò pé kò sáà kè wọ́n ń takò pé ayé kankan ò parẹ́ kódà ara àwọn ọmọ tán kọ́ lórin pé ayé parẹ́ tì táwọn yẹn náà dẹ́nu gbé káàkiri ọ̀rọ̀ tí ọ̀rọ̀ burúkú ni ayé parẹ́ o ayé parẹ́ o wà á nà sàátà àti àtúnlárọ̀ ibà fíyà wà á nà lọ́hà yàbẹ̀ àfúmá fil qubur alọ́ ni wà á nà sàá kí ilé ayé kó wá sópin àti àtún yóò wáyé ńjọ́ kan ni láàárọ̀ ìgbà fìyà kò sí iyèméjì ẹ̀yọ kan mẹ́ ìgbélé ayé ò ní wá sópin ìwọ rẹ̀ pa ẹ̀yìn gẹ̀dẹ̀ rí ilé ayé máa wá sópin ẹ̀ẹ́n a máa ayé lọ ni àwọn kan mọ̀ bímọ àwọn kan mọ̀ kú máa tán rẹ̀ jẹ ètò jẹ́ pé rú ọ lójú ni wípé bí ilé ayé ti ń lọ bọ́n ṣe ń sọ láti jọ ilé ayé ò parẹ́ náà àwọn ànábì ìsọ kò àmọ́ láwọn àpẹẹrẹ alóòní wa iná sáà àti àkáàdù òfíhà alóòní ilé ayé ó wà sópin o èmi àlọ́ ò gan mo fẹ́ lè fi pamọ́ fúnra mi níbi tó pamọ́ dé ọjọ́ tí ilé ayé ó parẹ́ gan èmi àlọ́ ò gan fẹ́ lè fi pamọ́ fúnra tèmi gan ó pamọ́ gan tí ò tẹ́ntó mà ṣùgbọ́n àmọ́ láwọn àpẹẹrẹ anẹ́sì táwọn sọ̀rọ̀ rẹ̀ yìí tó ní làwọn hadithan fún hadithan mo fẹ́ sọ ọ̀rọ̀ kan fún ẹ̀yin tàbí lónìí yìí ọ̀rọ̀ yìí sẹ̀mí ìṣòro mi rasulillahi sallallahu alayhi wa alihi wa sallam mo gbọ́ direct látẹnu ànábì ni la yuhaddithukum bihi ahadun ghayri kò sí ẹlòmíì tó tún lè sọ ọ̀rọ̀ ẹ̀fún yín máa fèmí náà ó lánàbí sọ pé inna min ashrati sa'a nínú àpẹẹrẹ gbígbé ayé ó ti fẹ́ máa lọ sópin tá a máa rí òun náà ni pé à àlè àlọ́ ó ka ìmọ̀ kó lẹ̀ àwọn yòó ní wá ìmọ̀ ìsìn mọ́ orí bẹ́ẹ̀ àbí orí bẹ́ẹ̀ ẹ mọye gíráduwéètì tó ń bẹ nínú ilé ẹyọ kan o mọye gíráduwéètì tó wà nínú àwọn ọmọ rẹ ètò ṣe ond ètò ṣe hnd ètò ṣe kìnnìkan ètò ṣe igbá ètò ṣàwo o mọye ọyà mú àfa mi lọ àmẹ ìwọ gan tó jóòbí sofa gangan o fa anything àwọn ọmọ rẹ náà ń kọ tó ládùúgbò kan àfa mi àmẹ kò sí ẹ wá wo yẹn tó mọ̀wé mbẹ́ lárúbáwá tá à ń sọ yìí ọyá èèyàn mélòó ló lè sọ ẹ wá wo báwọn èèyàn ti lè sọ èbó lọ́rọ́gẹ́dẹ́ àyà kùnrán mélòó ló wà lórí àwọn èèyàn ẹ wá wo òwe wèrè bó ti pọ̀ lórí orí àwọn èèyàn yóò ní ha yorùbá bọ̀ wọ́n ní àwọn yorùbá mọ̀rọ̀ ọ̀sọ̀ gan ẹni tá à ń sọ yìí ẹni ó ti ẹ̀ka kùnrán lásán kò lè kà á àpẹẹrẹ bí àlùkìyàmọ̀ ti ń tó bọ̀ ní kò báyẹn tẹ́lẹ̀ kò báyẹn tẹ́lẹ̀ àdébì nínú àpẹẹrẹ dẹ́sìn ọ̀gá yìí ti ń wá sópin àn yorùbá rẹ̀ rẹ̀ nù àlọ́ òkọ̀kọ̀ ká yìí máa wá ìmà yóò kákó ńlẹ̀ àwọn yòó ní ọ̀nì kàtímà ọmọ rẹ̀ ń lọ sùúrù láti kindergarten ó ń yọ ọkùnrin mú jọ́nà lọ́rùn kódà òun gbé pọ̀ kò tí lè rìn tó o ṣe bẹ́ẹ̀ fún lé o ò ṣe bẹ́ẹ̀ náà o ò lè ṣe yóò ti parí náà nù yóò ti bọ́ sí nọ́ọ̀sì tó bá tó parí nọ́ọ̀sì yóò ti bọ́ sí basic one basic two nígbà bá basic ayé ẹ̀ tán tó tó parí tó parí yẹn tán náà yóò ti lọ sí kinní kan yóò ti tó permanent owó yóò tó tó náà kó permanent ẹ̀ tàbí rẹ̀ pé tó bá ti parí yẹn tán náà òmò yóò tó náà kó tó wọ secondary school tó bá tó wọ secondary school náà ó jẹ ẹsẹ̀ bí ọdún mẹ́ta nígbà bá yà wọ́n tó ẹsẹ̀ yóò àwọn wàyẹ́ kìkì yóò máa lẹ́kọ̀ọ́ kiri yóò máa jáàmù kiri wọ́n máa já mọ́lẹ̀ tó wá tó parí jáàmù tó tún kókó sí ẹ̀mí ó tún kó gbogbo ẹ̀ wà lọ́wọ́ akọ àwọn fẹ́ ti sín ní ayé ẹ̀ kò mẹ́rin sí inú ẹ̀sìn òbí ẹ̀dẹ́ rẹ̀ dìgbò máa náwó lé lórí ọyá ẹ̀sìn dà ọmọ tó ń wí òmò ẹ̀sìn gángan o tó bá ti parí ìrìn tán náà wọ́n tún ní kò lè wọ kínní fúgàmù kan wà tó bá lè dé ó kàn lọ fi ọdún kan rẹ̀ lẹ́kọ̀ọ́ ni yóò tún ṣe wàhálà lórí ìrìn kò parí àníbi nínú àpẹẹrẹ ni pé tó bá ti di pé ayé ń parẹ́ lọ ìmà ìwá ìmà yóò kọ́kọ́ kó lẹ́nà àwọn èèyàn ní ọ̀nà ní kàṣímà ọ̀nà ní kàṣímà àníbi ni wọ̀nyẹ́ sọ̀rọ̀ jahal àìmọ̀kan wà pọ̀ ó ti tàn àìmọ̀kan ti pọ̀ ẹ̀wù nǹkan táwọn èèyàn fẹ́ ní wí lónìí níbi ẹ̀sìn ẹ̀wù rí sí àwọn èèyàn tá ń jáde tá ń jẹ́ mùsùlùmí tá ń wíwí kúwì mí ò sọ pé kí ni ayé ò lè parẹ́ gangan àwọn yóò máa bímọ sí ẹnì kó máa kú ni gbogbo ọ̀rọ̀ tí ń sọ ìkùn síbi tó ti rí o nínú ọpọlọ tó ti fa tó ti fa sinapu lé lórí òun ní ìgbẹ́ tó ti mú o kò síbi tó ti rí ọ̀rọ̀ tí ń sọ yẹn o ṣètò ọ̀tàn fẹ́ atẹ́gùn sí lọ́pọlọ ó dẹ̀ sọ ọ̀rọ̀ yẹn kò rí inú síra kankan kò rí inú hadith kankan ó kàn sọ ni èmi ò jáde yóò ní kíni gbogbo ẹ̀sìn tá a bá dá ilé ayé náà láti jẹ gbogbo ẹ̀ kò láti jẹ́ náà kankan kò sí ná ẹ sílé ìfẹ́ ọ̀rọ̀ yìí bó ló ti rí kò mi kankan èmi ò sọlé pẹ́lẹ́ gbogbo àlìjánà àti nánà tẹ́yìn bá ti ń gbádùn ẹni tí ń lo ac tí ń gba fáànù sára àlìjánà náà ní ń lò yẹn náà ẹni tí àbá ti ń jẹ tí kìíní kaba ti ń ṣe é ti ń wọ náà tiẹ̀ náà nù láàyè láàyè lọ́wọ́ Muhammadu ẹni yìí yóò sì máa sọ pé mùsùlùmí lọ ó dàwọn lè máa pẹ̀lú àìláfà àníbi ni wàyẹ̀ fún olùjáhàl àìmọ̀kọ́ pọ̀ yóò gbalẹ̀ zina ṣíṣe tàì àwọn yóò tún máa pín sínú sí méjì ìkànnì adọ́tì ìkànnì fornication àá ah, ah, níbo lẹ́tí rẹ́ẹ̀dì eléyìí gbogbo ẹ̀sìn náà gbogbo ẹ̀nu ṣẹ̀dá islam gbogbo ẹ̀kọ́ wọ́dà sí náà ni o ti máa rí o o ti máa rí o o ti máa rí o gbóhùn tó rí o má o gbọ́dọ̀ dé abẹ́ obìnrin olóbìnrin láì ṣe pé wọ́n so ìgì rẹ̀ tí bàbá ìyàwó fọwọ́ sí fún ọ tí o gba ayédè mọ̀ pé ọkọ rẹ ni ìyàwó rẹ èèwọ̀ ni ṣùgbọ́n ló gbalẹ̀ gbogbo ẹ̀ nísìnyí àtàfà àtẹ̀ntì òfà àtọmọkíw àtẹ̀ntì òkíw àtìyá ilé àti dájú ilé àti mọ́mí ilé. á ta àwọn kan tí yóò gbọ́ rí èèyàn tó ń gbọ́. lẹ́gbẹ́ àwọn obìnrin tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n má kàn kẹ́fín wọ́n kẹ́fín ni wọ́n sì mà fífi ọkọ̀ àwọn ó dà ìkó títí ń fẹ́yàwó míì wọ́n kàn kẹ́fín lásán wàhálà ó sọnù lẹ́yìn. tèbóun lóbìnrin gẹ́gẹ́ fún ara rẹ̀ ní ìsìn náà ti ń gbé ìyàwó míì wálé ọ̀yà ń jọmọ́ bá wa sọ̀ papọ̀ kó tán ó ti parí ẹ̀sìn pé yáyé ní wọ́n tó pin obìnrin gángan sẹ́ ìyàwó òfin ló fi dọ̀ wọ́n lọ mú ìyàwó obìnrin mi wá láti ta ọgbọ́ ọkọ wa máa bá gbogbo aṣọ papọ̀ ó sì farada ẹ̀gbẹ́ yẹn ti jáde fóònù tọ̀bíyàtì tọ̀bíyàtì mẹ́ra ó ti jáde fóònù àdámọ́ obìnrin ó ti jáde fóònù àdámọ́ ọmọ ìdéyàn ẹ̀ bá ní ìbẹ̀rù Allah Ta'ala yóò máa sọ fún ìwà Allah ṣé bí àsìkò wa ẹ̀ tí ìyà nǹkan tí wọ́n ṣe báyìí lè sọ̀kalẹ̀ tá ló bá lè bínú tán yóò jẹ́ ogun alápapọ̀ ni ó dá ìsì àmà kálọ̀ tó lọ́ máa ṣe pé tẹ̀ àníbi ni wàá yàtọ̀ zina nínú kọ́ ọ ẹni ká kó máa fi ṣe fàájì fàájì ni wọ́n fi ṣe fàájì ni ọkọ̀ kò kún pọ́ńbọ́ọ̀dù ẹ̀ kó ti pẹ́ tá a ti ń dọ́ ká kó máa ṣe tó wù àníbi ni wàá yàtọ̀ ẹ̀rọ ti pín ọtí kélekèle tajútajú wà ònàgàwó wà kìnìkan wà ìtẹ́jọ́ àdàmú lórí machine wà ẹlòmíì báyìí lórí machine ẹlòmíì onímọ́tò yóò páàkì ọkọ̀ ó ti kún ọkọ̀ tó àwọn dráìvà da irọ́ o ọlọ́dún kankan o ó ti lọ bẹ́ẹ̀ kára ó gbà ìpé tí wọn ò tójú wọn bá ti yọ bí ojú wèrè báyìí wọn ò lè rí nǹkan ẹ̀ dráìvì ibùlẹ̀ lọ ọkọ̀ mọ́tò ti kún látàárọ̀ ẹja lọ náà a níbi eré nǹkan rà ẹ mọ́bìnrin bàbá mi mo sáré lọ dọ̀tí ojú ni ìwà láwùjọ́ sì mi ó ti lọ dọ̀tí ojú ojú wà yọ méjèèjì wàhálà ti dé aláwọ̀ nìkan ló lè sọ́yìn débi tẹ́yìn lọ. nítorí òǹgbò mọ wà lẹ́sìn tó yẹ ẹ̀sẹ̀ eléyìí ó ti gbọ́jà àwọn náà sọ wọn láwọn ti gbọ́jà aláwọ̀ nìkan níbi sọ ẹ̀sọ́ wa pẹlẹbẹ ti wà ńlá ti wà ilé bá fẹ́ ni àníbi ní kèsì yẹn nìkan nínú nǹkan tí ó tún pọ̀ wàyàkìlá rìjáàl àwọn ọkùnrin yóò máa kéré sí àwọn ọkùnrin á máa kéré nọ́mbà tiwa yóò máa reduce ẹ̀rẹ̀kúnbìnrin ló pọ̀ jù láyé sìn obìnrin ló pọ̀ jù wọ́n ti pọ̀ jù wá lọ àníbi wàá sọ ìdí tó wà bẹ́ẹ̀ nígbà burú wá wà rè àníbi ní hàtà yakuna lè kọ̀mùsí ìnàmọ̀rọ̀ àtàn àlùkọ́jìmùlùwàhì àníbi ní débi pé obìnrin fíftì òun dẹ̀ máa jà sí ọkùnrin ẹyọ kan níbi tí ọkùnrin ti kéré dé obìnrin ti pọ̀ sí dé obìnrin fífì ó dẹ̀ dúró sórí ọkùnrin kan pé èmi nífẹ̀ẹ́ èmi nífẹ̀ẹ́ èmi nífẹ̀ẹ́ tí wọ́n sì máa bára wọn jà torí pé ọkùnrin ti kéré obìnrin ti pọ̀ gbogbo àwọn tata níbi ìka yìí ń tọ́ka sí kúrúbù sáà ìdàntàṣàrọ̀ jáàlì wàntàṣàrọ̀ zina wàntàṣàrọ̀ ṣubú ìkọ́mù tí àwọn nǹkan yìí bá ti ń pọ̀ àìmọ̀kan ìmọ̀ọ́mọtí ìmọ̀ọ́sísìnà àpẹẹrẹ òfin ayé ni mùsùlùmí ò gbọdọ̀ wà nínú àpẹẹrẹ burúkú báyìí àgbọdọ̀ wà mẹ́ ẹni tó bá wà ń bẹ́ẹ̀ kó tún bá lọ sọ́dọ̀ Allah ṣáájú kójú méjèèjì ẹ kó tó padé ó lè padé at any time ó lè jáde lọ kó mọ́ wọlé ó lè gbọ̀kadà kó mọ́ sọ̀kalẹ̀ ó lè wà mọ́tò kó mọ́ sọ̀kalẹ̀ ó lè rìnrìn àjò kó mọ́ dé ó lè sùn kó mọ́ jí ó lè má jẹun lọ́wọ́ kó mọ́ parí oúnjẹ kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ lójú ẹ méjèèjì báyìí lè padé lórí aburú wàhálà ti dé láti kíámà gbogbo àwọn ọ̀rọ̀ jákujàku yẹn ká fi ìmọ̀ tó ṣàǹfààní ká fi pọ̀ kúrò ẹlòmíì tó bá rí ewúrẹ́ kan nísìnyí bóyá ó wà lọ́jà tí wọ́n máa ń jẹ níbi yóò ní àwòjà kó ti wáyé kan ni ó ti tẹ̀ tó ìyá rẹ̀ ló wá ń tó gba àwọn òròrí gbẹ́sígbẹ́sí ilé ayé òun ló wà tẹ́lẹ̀ ìgbóná kan sí ilé ayé ẹyọ kan yìí náà ni kò pé méjì yìí pẹ̀lẹ́ ti rí àwọn òròrí ẹlòmí ilé ní ah, ìgbádùn tí ń gbà yẹn bí yóò ti wáyé kan tẹ́lẹ̀ ní bí yóò ti wáyé kan tẹ́lẹ̀ tọ́lọ̀ wá ń sán lẹ́sàn ní ìsìn báyìí nígbà tó ti wáyé ní èmi ò sọ pé wọ́n lọ́ọ̀ tó bá tún táyé wá Yorùbá lòun Yorùbá ni kó tún dáhùn sí rárá Haúsá ní òdò sí gbogbo ẹ̀ náà ń tọ́ka sí pé ẹni yóò gbàlùkì àmọ̀ gbọ́ o ò lè táyé kankan wá jọ́tún jẹ́ bá ti lè padé tá a kọ̀ǹfàm pé lóòótọ́ ló tó o tó kọ̀ǹfàm lóòótọ́ o ò lè èyí tẹ́ ẹ̀ máa sọ pé àwọn ọmọ òkú ti ń jà inú bàbá yín ò ní dùn lọ́rùn ẹ̀ jẹ́ kí bàbá yín sùn lọ́rùn ara tó wọ́ fún ògbàlejò àwọn àgbọ̀ bójú tọ́ nìyẹn bàbá ẹ̀ wo ni òsùn lọ́rùn ó ń tó ń tẹ o ti ń pàdé ilé ayé ni kò mọ gẹ́gẹ́ sí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ọmọ ń fọ́gi mọ́ yín lórí bẹ́ẹ̀ ń fọ́gi mọ́ra yín lórí kò mọ gẹ́gẹ́ mọ́ ẹ̀ ẹ̀ níjẹ́ kí bàbá yín sùn lọ́rùn bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí bàbá yín yóò mọ rìn wà láì nǹkan kan ara táwọn sọ náà ni ètò gbọ́dọ̀ mọ̀ nípa ìsìn rẹ̀ àníbi ní láti kúnú ìmá ẹ gbọ́dọ̀ jẹ́ pé táwọn èèyàn bá ti ń sọ lẹ́yìn náà ó máa sọ èyí táwọn èèyàn bá ti ń wí lẹ́yìn náà ó máa wí ìwọ gbọ́dọ̀ mọ yàtọ̀ láàrin nǹkan táwọn èèyàn ń wí àti jẹ́ pé yóò gbé rọ́bà èwo ló yẹ olúwa rẹ̀ nú bẹ́ẹ̀ nǹkan táwọn èèyàn ń sọ lọ́pọ̀lọpọ̀ wa náà ń sọ nǹkan táwọn èèyàn ti sọkàn làwa náà ti sọkàn àti ẹ̀wádìí táwọn nǹkan iṣẹ́ káwa náà máa bá wọn sọ àbíkọ̀ yẹ ká bá wọn sọ. ìmọ̀ ó lágbára gan-an sọ̀nà méjìlá lè gbà ní níparí èyí tó dáa jù ní pípáwà náà lẹ́kọ̀ọ́kọ́ ẹ̀sìn ká má ti títọ́ dọ̀ kéwú gangan fúnra ẹ̀ yóò hẹ́pù wa gbà sábà aláǹfààní yẹn àbí ọjọ́ ti lọ mọ́yìn lọ́wọ́ ẹ̀yìn lẹ́mọ bí dẹ́bi sí tẹ́lẹ̀ tó fi lọ ẹ̀ẹ́dẹ̀ tí wọ́n lísìn sí wá sí àwọn afáàsún náà ẹlòmíì ibi títí ń gbọ́ kútúbà jímọ̀ tá à ń gbọ́ ìtàn ìdílédè èdè ni ọ̀rọ̀ Tinubu ni ó mọ̀ sọ àwọn bàbá wa Tinubu Ọlọ́run tí wọ́n wọlé kí ló kàn pẹ̀lú gbogbo ilé ìbàdàn Ọlọ́run ẹ̀yin jẹ́ ẹ̀dàkùn ẹja tẹ́wàdúrà àà wà láfẹ́ tó ń tọ́ta twenty seven ẹ̀ ọ̀yọ́ state àfihàn ọlọ́wọ́ gbogbo ilé tí ìkàtí ní kò sọ fún dúkà nù ṣé tí wọn náà lọ gbọ́n mẹ́rin nù àwọn ọ̀rọ̀ tí ó sọ tí wọn náà ti kẹ́kọ̀ọ́ kò ní sọ àwọn alájà wa látòkè odò wọn ti wà ní mọ́sáàsì nìsín afẹ́sà àdúrà fún ẹja owó jẹ́ ẹja dúró sí gbogbo ilé rà lórí kúkúrú àjímà ilé nípa problem kálákójọ kó sànú ẹnì kọ̀ọ̀kan wa ó dó tì wá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 gbogbo mùsùlùmí òdodo lọkùnrin lóbìnrin níbi táyé dé dúró táwọn kan máa lọ́nà ẹ̀sìn àṣìlá ó léwu ẹ̀kọ́ lé ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ kéwùtì tọ́ni lọ́nà tá a fi lówó lọ́ọ́ tá a fi sẹ̀sìn wo àlùjáná onídẹ̀ra gbólóhùn yìí ní ilé ìwé Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn Nàìjíríà ìrìnà wa létí pé ìgbaniwọlé sáìtù ẹ̀kọ́ tuntun ó tún lọ lọ́wọ́lọ́wọ́ o kí gbogbo bí àtàlágbàsọ pakitimẹ́lẹ̀ ìfọ̀kànbalẹ̀ ńlá ni ó jẹ́ fún òbí tó bá fọmọ sí for Arabic and Islamic Studies Ìbàdàn àkọ́kọ́ ọmọ òní yapanda ẹlẹ́gbẹ́ ó dè wọ̀. ìdùnnú alẹ́ yóò sì jẹ́ tòbí. preliminary classes ìtìdáyà ìdádíyà kànáwíyà monday sí friday ńlẹ̀kọ́ gbígbà fún full time. aago mẹ́jọ àárọ̀ sago kan àbọ̀sán. saturday àti sunday ní fáwọn tó fẹ́ ṣe part time. saturday àti sunday náà ni. tàbí old quran quran memorization class only. aago mẹ́ta sí aago mẹ́fà àbọ̀rọ̀ lẹ́. tàgbàtọ̀ dọ́tọkùnrin tóbìnrin ló wà fún níbẹ̀ o. number seventeen ògúndàrí láòyè road five masfala yana bikẹ́ street muslim ìbàdàn. lábẹ́ àkóso olùdásílẹ̀ ustaz rasheed bun mustapha asalafi abubeji. telephone zero eight zero eight five two three seven. 7577 WhatsApp number 081 1063 9368 ǹdẹ́ lọ́gbẹ̀kọ́ mẹ́.